johanu orí kẹsàn-án bí jésù ti ń kọjá lọ ó rí ọkùnrin kan tí ó fọ́jú láti inú ìyá rẹ̀ wá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bíi pé. olùkọ́ni ta ni ó dẹ́ṣẹ̀ ọkùnrin yìí ni tàbí àwọn òbí rẹ̀ tí wọ́n fi bí i ní afọ́jú. jésù dáhùn pé. àti òun ni àti àwọn òbí rẹ̀ ni kò sí ẹni tí ó dẹ́ṣẹ̀ ṣùgbọ́n kí iṣẹ́ Ọlọ́run lè hàn nípa ìwòsàn rẹ̀ ni dandan ni fún mi kí n ṣe iṣẹ́ ẹni tí ó rán mi ní ojúmọmọ ilẹ̀ fẹ́rẹ̀ súná tí ẹnikẹ́ni kò ní lè ṣiṣẹ́ níwọ̀n ìgbà tí mo wà ní ayé èmi ni ìmọ́lẹ̀ ayé. nígbà tí ó ti sọ báyìí tán ó tutọ́ sílẹ̀ ó fi po amọ̀ ó bá filẹ̀ ojú ọkùnrin náà ó wí fún un pé. lọ bọ́jú nínú adágún tí ó ń jẹ́ sílùámù. Si ìtumọ̀ sílọ́àmù ni ránníṣẹ́ ọkùnrin náà lọ ó bọ́jú ó bá ríran nígbà tí àwọn aládùúgbò rẹ̀ àti àwọn tí wọ́n máa ń rí i tẹ́lẹ̀ tí ó bá ń ṣàgbérí wọ́n ń bi ara wọn pé. ǹjẹ́ ọkùnrin yìí kọ́ ni ó ti máa ń jókòó tí ó máa ń ṣàgbérí. àwọn kan ń sọ pé. òun ni. àwọn mìíràn ń sọ pé. rárá o ó jọ ọ́ ni. ọkùnrin náà ní. èmi gan-an ni. wọ́n bi í pé. báwo ni ojú rẹ ti ṣe là? ó dá wọn lóhùn pé. ọkùnrin kan tí wọ́n ń pè ní jésù ní ó po amọ̀ tí ó fi lẹ̀ mí lójú tí ó sọ fún mi pé kí n lọ bọ́jú ní adágún sílóámù mo lọ mo bọ́jú mo sì ríran. wọ́n bi í pé. níbo ni ọkùnrin náà wà? ó dáhùn pé. èmi kò mọ̀. àwọn kan bá mú ọkùnrin tí ojú rẹ̀ ti fọ́ rí yìí lọ sọ́dọ̀ àwọn farisí. ọjọ́ ìsinmi ni ọjọ́ tí jésù po amọ̀ tí ó fi la ojú ọkùnrin náà. àwọn farisí tún bi ọkùnrin náà bí ó ti ṣe ríran. ó sọ fún wọn pé. ó lẹ amọ̀ mọ́ mi lójú mo lọ bọ́jú mo bá ríran. àwọn kan nínú àwọn farisí ń sọ pé ọkùnrin yìí kò ti ọ̀dọ̀ ọlọ́run wá nítorí kò pa òfin ọjọ́ ìsinmi mọ́. ṣùgbọ́n àwọn mìíràn ń sọ pé. báwo ni ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ṣe lè ṣe irú iṣẹ́ ìyanu yìí. ìyapa bá bẹ́ sáàrin wọn wọ́n tún bi ọkùnrin afọ́jú náà pé. kí ni ìwọ alára sọ nípa lílà tí ó là ọ́ lójú. ọkùnrin náà ní. wòlíì ni. àwọn júù kò gbàgbọ́ pé ó ti fọ́jú rí kí ó tó ríran títí wọ́n fi pe àwọn òbí ọkùnrin náà wọ́n bi wọ́n pé. ọmọ yín nìyí tí ẹ sọ pé ẹbí ní afọ́jú báwo ni ó ti ṣe wá ríran nísinsìnyí. àwọn òbí rẹ̀ dáhùn pé. a mọ̀ pé ọmọ wa nìyí àti pé afọ́jú ni a bí i. ṣùgbọ́n àwa kò mọ bí ó ti ṣe wá ń ríran nísinsìnyí ẹbí kì ọmọdé yóò fi ẹnu ara rẹ̀ sọ bí ó ti rí. àwọn òbí rẹ̀ fèsì báyìí nítorí wọ́n bẹ̀rù àwọn júù nítorí àwọn júù ti pinnu láti yọ ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ pé jésù ni mẹ̀sáyà kúrò nínú àwùjọ nítorí èyí ni àwọn òbí ọkùnrin náà ṣe sọ pé kì í ṣe ọmọdé ẹ bi òun alára léèrè wọ́n tún pe ọkùnrin náà tí ó ti fọ́jú rí lẹ́ẹ̀kejì wọ́n wí fún un pé. sọ ti ọlọ́run ní tiwa àwa mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọkùnrin yìí. ọkùnrin náà sọ fún wọn pé bí ẹlẹ́ṣẹ̀ ni o tàbí ẹlẹ́ṣẹ̀ kọ́ èmi kò mọ̀ nǹkan kan ni èmi mọ̀ afọ́jú ni mí tẹ́lẹ̀ ṣùgbọ́n nísinsìnyí mo ríran. wọ́n bi í pé. kí ni ó ṣe sí ọ báwo ni ó ti ṣe là ọ lójú. ó dá wọn lóhùn pé. mo ti sọ fún yín lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n ẹ kò fẹ́ gbọ́ kí ló dé tí ẹ fi tún fẹ́ gbọ́ àbí ẹ̀yin náà fẹ́ di ọmọ ẹ̀yìn rẹ̀ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí í bú wọ́n ní. ìwọ ni ọmọ ẹ̀yìn rẹ̀ ní tiwa ọmọ ẹ̀yìn Mósè ni wá àwa mọ̀ pé Ọlọ́run ti bá Mósè sọ̀rọ̀ ṣùgbọ́n a kò mọ ibi tí eléyìí ti yọ wá. ọkùnrin náà dá wọn lóhùn pé. ohun ìyanu ni èyí ẹ kò mọ ibi tí ó ti yọ wá síbẹ̀ ó là mí lójú a mọ̀ pé Ọlọ́run kì í fetí sí ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n a máa fetí sí ẹnikẹ́ni tí ó bá bẹ̀rù rẹ̀ tí ó bá ń ṣe ìfẹ́ rẹ̀ láti ìṣẹ̀dálẹ̀ ayé a kò rí i gbọ́ pé ẹnikẹ́ni la ojú ẹni tí wọ́n bí ní àfojúrí bí ọkùnrin yìí kò bá wá láti ọ̀dọ̀ ọlọ́run kì bá ti lè ṣe ohunkóhun. wọ́n dá a lóhùn pé. ìwọ yìí tí wọ́n bí nínú ẹ̀ṣẹ̀ tí wọ́n tọ́ dàgbà nínú ẹ̀ṣẹ̀ ó wá ń kọ́ wa lẹ́kọ̀ọ́. wọ́n bá tì í jáde jésù gbọ́ pé wọ́n ti tì ọkùnrin náà jáde kúrò nínú ilé ìpàdé nígbà tí ó rí i ó bi í pé ìwọ gba ọmọ ènìyàn gbọ́ bí? ọkùnrin náà dáhùn pé. alàgbà ta ni ẹni náà kí n lè gbà á gbọ́? jésù wí fún un pé. èmi tí ò ń wò yìí tí mò ń bá ọ sọ̀rọ̀ yìí ni ẹni náà. ọkùnrin náà dáhùn pé. mo gbàgbọ́ olúwa. ó bá dọ̀bálẹ̀ fún un. jésù bá ní. kí n lè ṣe ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí kí àwọn tí kò ríran lè ríran kí àwọn tí ó ríran lè di afọ́jú. Farisí wà láàrin àwọn ènìyàn tí ó wà pẹ̀lú rẹ̀ tí ó gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n bi í pé. àbí àwa náà fọ́jú. Jésù wí fún wọn pé. bí ó bá jẹ́ pé ẹ fọ́jú ẹ kò bá ti ní ẹ̀bi ṣùgbọ́n ní ìsinsìnyí tí ẹ sọ pé àwa ríran ẹ̀bi yín wà síbẹ̀. Si